to court my people, wey be say e tok say for the house wey be say dem destroy and sunday gboo car wey dem spoil for a compound say dem need to pay five hundred million for dat one and another money again wey dem dey pay say dem permit person for sunday gboo house say dem butcher the person like person wey dey butcher meat e say for dat reason dem need to pay five hundred billion e say na two type of money na dem go collect for nigeria government and e say and from today on sunday gboo free to dey waka without anybody threatening Sunday Igboho say e wan really wey wan arrest Sunday Igboho till the judge decide case say see how as the matter go be say for now Sunday Igboho need to waka freely He say because for where be say law dey Nigeria wey be say country wey be say law dey nine dss people go just go without court order just go there go destroy sunday gboo something see permit person for sunday gboo house see arrest the people wey be say dey sunday gboo house without no standard evidence say see wetin sunday gboo do before dem go do all these things for sunday gboo and now now as dem dey tok say make nigeria government make dem pay this money e say becos wetin dem do to sunday gboo e no make sense say dem must pay five hundred billion for see the the nigeria government permit person for sunday go house and five hundred million for wetin dem damage for sunday go compound something like sunday go property e say dem need to pay that money for the nigeria government to really know say wetin dem do to sunday go e dey wrong because na time e take sunday go to take get all those property wey be say e get and now now dem tok say sunday go free to waka till 14 days that is two weeks before dem come go back to court before dem come go back to court We be say the court go come decide whether the nigeria government go pay the money abi no go pay the money say sunday go need to the waka freely now say he free to the waka anywhere We be say he won't waka and then they ask the lawyer say how long sunday go go feel free the waka before they go judge this case and the lawyer they let us dey understand say he go free dey waka till eh, eh, till two weeks because now after two weeks now they go back to court again and they say they ask the lawyer say what about the cost they pay nigeria government no no can pay The lawyer dey talk say they go pay as long as say if the court say give the order say make the nigeria government pay they go pay He say but me they they wait for court decision but the one way they get the 100 percent sure now when they get the document with them he say say sunday go free to the waka up and down before the court go come judge the case case totally so my people make i leave on and make una hear from lawyer ali umaut wey be say a lawyer of sunday igboho my people make i leave on and make una watch the video and mean i no forget to let me know Waiting on a think for the comment section my people. Ah, kí ni a fẹ́ kí àwọn èèyàn mọ̀ yín ah, mi ni olóyè yomi aliyu san. ẹ̀yin ni. èmi ni agbẹjọ́rò olóyè Sunday Adéyẹmọ tí wáyé mọ̀ sí Ìgbòho Òòṣà. kí ni ilé ẹjọ́ yìí fẹ́. ẹ a wá sí ilé ẹjọ́ wípé kí ilé ẹjọ́ ṣe ìdáàbòbò lábẹ́ òfin ọmọnìyàn fún olùgbẹ́jọ́ wa olóyè Sunday Adéyẹmọ fún tó ṣẹlẹ̀ nílé rẹ̀ ní July one tí wọ́n pa èèyàn bíi alápatà tí wọn ò dáríjì olóńgbò pẹ̀lú tí wọ́n ba gbogbo nǹkan ní rẹ̀ jẹ́ ní gbogbo mọ́tò tó wà nílẹ̀ ni wọ́n yìn ń bọ̀ nílùú tó lófin nílùú tó sì ń ṣèjọba tiwantiwa ìlà fi wá sílé ẹjọ́ pé ilé ẹjọ́ ẹ gba ẹjọ́ arákùnrin rò títí tí a fi rojọ́ kọ́ mọ̀ dá láàmú mọ́ títí tá a fi padà wá níjọ́ mẹ́rìnlá. ilé ẹjọ́ ti wá jìde báyìí ṣé inú yín dùn sí. ilé-ẹjọ́ ti farahàn gẹ́gẹ́ bí ìdáàbòbò àwọn ènìyàn lọ́wọ́ àwọn agbèfúnjọba ilé-ẹjọ́ ti fún ní àǹfààní báyìí wípé ó lè yan fanda láàrin ìlú wọn ò gbọ́dọ̀ yìnbọn wọn ò gbọ́dọ̀ pa wọn ò gbọ́dọ̀ dáàbò wọn ò gbọ́dọ̀ lọ sílé ẹ̀ kí kan lọ máa fàtú kí wọn yìnbọn sí nǹkan tó ń rí ilé-ẹjọ́ ti dáàbò bò fún ọjọ́ mẹ́rìnlá tá a fi padà wá lẹ́yìn fún tí àwọn ò ṣe lórí ẹ̀. èló ni owó tẹ sọ fún ilé ẹjọ́ láti sọ fún ní yorùbá ṣùgbọ́n n tá à ń béèrè fún ti inú ilé tí wọ́n bàjẹ́ àti mọ́tò tí wọ́n bàjẹ́ five hundred million naira là ń béèrè ṣùgbọ́n fún ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin àti bí wọ́n ṣe pa àyàn bí ẹni ń pa alápàtà à ń béèrè fún five hundred billion naira méjì ni ìkan ní tó ṣe fojú sùn bíi mọ́tò bíi ceiling bíi window tí wọ́n bàjẹ́ àti kejì gẹ́gẹ́ bí ẹ̀tọ́ rẹ̀ tí ò sùn tí ò dẹ̀ jẹ́ dáyé lé. pẹ̀lú ìdájọ́ tí ilé-ẹjọ́ gbé kalẹ̀ ẹ̀sìn ṣáálẹ̀ sọ pé ọ̀gbẹ́ni Sunday Igboho wọ́n free láti yan fanda. ó lè yan fanda bí ọmọ ọba bí ọmọ Nàìjíríà tó lẹ́tọ̀ọ́ wọ́n ní wọ́n gbọ́dọ̀ pa wọ́n gbọ́dọ̀ tìmọ́lé wọ́n gbọ́dọ̀ dókòkò mọ́ wọ́n sì gbọ́dọ̀ lọ sílẹ̀ lọ́gànjọ́ àbí láàárọ̀ gan wọ́n gbọ́dọ̀ lọ sílé rẹ̀ tó ilé-ẹjọ́ sọ nìyẹn. ìdájọ́ tí ilé-ẹjọ́ wá gbé kalẹ̀ yìí fún ọjọ́ mélòó ní ṣe fún ọdún kan ni àbí fún. ọjọ́ mẹ́rìnlá tá a padà wá à ń padà bọ̀ ní on the eighteen sí so sí on the eighteen àwọn iná ráàyè ro tiwọn inú wa sì dùn wípé a pe amòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni malami amòfin àgbà ni sáà ni mo mọ̀ pé yóò tẹ̀lé ohun tí ilé ẹjọ́ sọ. tó wá jẹ́ pé àyà àwọn tí ẹ pè lẹ́jọ́ wá sọ pé tó àwọn ò tẹ̀lé tí ilé ẹjọ́ sọ kọ́ kí ni. Ah, ah, ká má wí ní pọ́ọ̀lù ká má rí wá amòfin àgbà ní alàgbà malami amòfin sam bí èmi náà ni a ní ọ̀pọ̀lọpọ̀ jìyà tó wà fún wa tá a bá tẹ̀lé òfin kò ní ká má rí ni kò ní má ṣe. kí ni ọ̀rọ̀ ìgbẹ̀yìn fún àwọn. èmi ò lọ́rọ̀ ìgbẹ̀yìn torí mi ò tí ì kú ìmọ̀ràn mi ni ìmọ̀ràn tí mo ní ni pé kí àwọn agbè fún ìjọba kán rí pé àwọn ń ṣe nǹkan lọ́nà tó bọ́ òfin mu nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa táyé rí yìí òun ni afẹ́ràn ìjọba tó wà ní ipò lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n tó ń ṣe ń bá lọ yìí àwọn tó súnmọ́ wọn gan tẹ́bàdílé Sunday tó wá rí ẹ̀jẹ̀ tó dáalẹ̀ yóò rí pé nítòótọ́ ọmọ Yorùbá wọn wà nínú àdánwò ńlá lọ́pọ̀lọ́ ló lè yọ wọn kúrò mẹ́ tí mo rí nìyí. orúkọ yín lẹ́ẹ̀kan sísá. olóyè Yomi Aliyu san. ẹ ṣeun gẹ́nu sá. thank you òun lẹ ti gbọ́ yẹn bí ìdájọ́ ṣe irú tó jẹ́ agbẹjọ́rò fún Sunday Igboho sọ wípé fún ọjọ́ mẹ́rìnlá wọ́n free láti ṣe nǹkan tó bá wù wọ́n.